أعوذ بالله من الشيطان الرجيم kí ọlọ́run kì í bí a fi ṣe ẹni ọlọ́run kì bá mi lọ wá. ẹ̀yọ́ fún ọlọ́run bá wa a máa ń bá wa dúpẹ́ wípé ọlọ́run láti máa bẹ di àpò ní àwọn àti. a ti ní pé ìlànà ẹ̀láyé wa ó jẹ́ ọ̀sán

èyí tí ó dágbà láàrin wa káwá ṣàdéhùn ní èyí ti dá torí gbogbo ìtọ́nà ọba ìṣẹ́lá fún ní àlàáfíà lẹ́yìn tó kò ní ìgbàlá ọlọ́ọ̀bá mi fún àmì ààrùn àbàdà ọlọ́ọ̀bá láti náà wò ó dáadáa bákan náà yóò ní àwọn àjọ Allah subhanahu wa ta'ala fún ẹni kọ̀ọ̀kan wa irú àwọn dáadáa bá ní ọ̀nà tó kọ̀ ní ṣèlè wa bá ṣe wá ń gbọ́ ọ̀rọ̀ náà kàrí ọ̀nà ṣe lọ fún wa ká lè gẹ́gẹ́ bí àtàlẹ́ ìlànà àṣìwò تلبية الأولاد في دم الكتاب والسنة في الأخوة في أبو السلام والأقلاء السجنات في مصر أردت مرة يجرى يقول أنا أتبارك صالح الأولاد أولاد إلهي ومن الشرع يقول ibi tí àwa bá àlàyé síra ìdí òun náà ní àtẹ́kùnrin ẹ̀kùn ọ̀tẹ́kùn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àmì ìtura bá sọ òun náà gbọdọ̀ méjì àmọ́ ẹ̀rọ wa fún wa náà kò káyà lórí a ti àìsí wa pàlàyé àwọn ọ̀nà tí a máa ń gbà tọ́bátẹ́sọ́mọ ní orúkọ gbogbo àwọn ilé ìjà ní ọlọ́dún sí àdìsọ́lẹ̀ yìí. àwọn tí a ti pé ọ̀rọ̀ wa lórí òun náà lọ sí apá wa sọ tí wọ́n kọ́ síra rẹ̀. wa ní ìlànà lẹ́nu òkú kìlìkìlì

tó di ọmọ rẹ̀ tí bàbá tó gbọdọ̀ tó ọmọ rẹ̀ òun náà ti pé bàbá ọmọ ó gbọdọ̀ gbìyànjú láti fún ọmọ rẹ̀ ní olùkọ́sọ̀gà débí wípé ọmọ ìlú tó náà bá dábàá tó lẹ́yìn tó bá tó bá ń gbọ́ owó ọtí wọ́n fi ń pè é yóò lè máa tún yóò sì máa dúpẹ́ ibi àwọn òbí òkú ọmọ òkú tó dára. kí lè yọ ọ̀rọ̀ eléyìí wọ́n fi hadithi ìdá àbí òrìlọ wọ́n fi hadithi ìdá àbí ìdàwóòjì wọ́n gẹ́gẹ́ bí hadithi èyí tó ń tẹ́ni tí làwọn àwọn àbúdà wọ́n ní àdàbọ̀ àwọn ọ̀sán tó wà sọ́jà àdàbọ̀ yìí pé ìnáwó tẹ̀sán yọ̀bà ìkìyàmà ìkàtúnáìkù wọ́n yà lórí kọjú sí àwọn sọ̀hábà àtẹ́lùwà àwọn sọ̀hábà ẹ̀yìn ìdòrí ẹ̀yìn ìlú wọ́n máa ń pè yí tó bá ti ọjọ́ ìkìyàmà pẹ̀lú orúkọ ìtẹ́jẹ́ láyé ló jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa agbọ́dọ̀ náà wípé tó bá láti kìí àmà orúkọ tó ní kálukú wá ń jẹun òun náà ní ń fi pè wá ẹni bí àbúrò àbúrò ní ń fi pè ẹni jẹ́ ọ̀ṣì ọ̀ṣì náà ń fi pè ẹni jẹ́ Muhammad Muhammad náà ń fi pè ẹni jẹ́ hafsọ hafsọ náà ń fi pè ẹni jẹ́ Aisha Aisha náà ń fi pè orúkọ tí a bá jẹ́ láyé òun náà ni ó ti fi láti àná lókè á sí pé ẹlòmíì gan nínú ọ̀rọ̀ tó wọ́n dá òun náà ni ó kọ́ tó sọ rárá lókè á sí pé ní jẹ́ ògún èdè òun náà ti láti àná ayá sí yóò fẹ́ máa pọ̀ dáa bákan náà ẹni tó ṣàbí yìí orúkọ ìlànà tó ṣe kiri ti pè gbogbo orúkọ èyí tẹ bá jẹ́ òun náà ni wọ́n fi gbèyí láti ìjàlá. Alẹ́kùnwá Mahamadu náà sẹ́fẹ̀ alẹ́kùnwá ní bákan náà wà àtúnáà ní àgbáyé kò. Alẹ́kùnwá wà lọ bọ́bá ṣe ń pè sí pẹ̀lú orúkọ tẹ̀ ń jẹ bẹ́ẹ̀ náà ni wọ́n máa fi orúkọ àwọn orúkọ àwọn àbáyé lóṣìṣẹ́ ní wọ́n fi fún àpẹẹrẹ ẹni jẹ́ Muhammad Ismail Muhammad lórúkọ Ismail ní bàbá bẹ́ẹ̀ náà ní Ismail kìlá Muhammad bọ́lá Ismail. Àjọwá wo kájé e torí àwọn ọrụ máa fẹ́ gbé ọ̀rọ̀ àdúgbò àgbáyé. Ìbéèrè gbogbo àdúgbò àbáwọlé á làákàyè náà. tó bá ti wá ṣe níbi làákà ìwà àgbà wọlé tí ó bá ṣe níbi ìwà àgbà wọlé gbogbo tó ń gba àdìsí báyìí ọ̀pọ̀lọpọ̀ àdìsí irú àdìsí náà sí yà tó wọlé ní yìí torí pé tó dájú òun náà mú orúkọ tó ìwọ lè kọ́kọ́ náà tó máa jẹ́ kí tó fẹ́ tó kọ́. ìgbà tó bá fẹ́ túlà káyè á ti ní pé wàá ní a báwo ló ṣe máa pè wá pẹ̀lú kọ́ tó bàbá wa. ṣé ibi tí mo jẹ́ ṣé tó lórúkọ rẹ̀ àrọ̀mọ Ghana láìdédé tó lórúkọ rẹ̀ àrọ̀mọ Pakistan láìdédé tó lórúkọ rẹ̀ àrọ̀mọ Indonesia láìdédé tó lórúkọ rẹ̀ tọ́ba wá pé àwọn ayọ̀ sí báwo ni wàá ṣe mọ̀ yí pé ìwọ ni wọ́n pè é sẹ́ni gbogbo ilé ìjọba tí ọ̀rọ̀ sọ fi láàbà yìí àti àìsànlẹ́gbẹ̀wà mahama sọ̀tàfẹ́lẹ̀ tó lẹ́sẹ̀ lẹ́ sí láàbà yìí ìyọ̀níṣẹ́ ìmọ̀ràn wọ́n náà ti sàn ipò rọrùn wà láyé tó wà láwọ lọ. wọ́n náà wòlé bá olùdó àbúláyé ọ̀ṣẹ́ ìpọ̀ bẹ́ẹ̀. tọ́ba bẹ̀rẹ̀ bá ń fa owó pẹ̀lú àbúláyé ọ̀ṣẹ́ mi. àbúláyé ọ̀ṣẹ́ tó pọ̀ báńkì lò ní fọ́ pẹ̀lú orúkọ ọ̀hún ṣe kí sẹ́kì láti ọwọ́ sọ̀rọ̀ níbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìrìnàjò ẹ̀sà orúkọ tó bá jẹ́ tó bá pè ọ́ ẹ̀mí bí òye dá wọ́n lọ́wọ́ dá orúkọ ẹ̀ wọ́n àkókò ẹ̀ ṣe kí ni kò bá kọ́ ẹ̀wọ́n ni àkùláyọ̀ òṣèlú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ báńkì báńkì mẹ́ta sọ owó ìwọ́n tó jẹ́ àkùláyọ̀ òṣèlú òṣìṣẹ́ ìdá fáìlì títí ẹ̀ tó kọ́ ẹ̀ ṣe ní ìjọba tó ti pàpọ̀ ayé ìyẹn láàrin yẹn kátó wá fún pé ọdún rẹ̀ kì í dára. ìwọ́tà bíi báyìí àdébùwà fún àwọn ìlànà wa ní fáàtì mú àtùmára fáàtì mú àtùmára àdébùwà fún àwọn ìlànà ẹwà sọ̀rọ̀ ayé lóko tó dáa ẹ sọ̀rọ̀ yín lóko tó dáa ẹ má sọ̀rọ̀ kọ́ yín lóko wọn àmàlà. ẹ mọ́ sọ orúkọ ara yín orúkọ tí ó dáa orúkọ tó bá dáa onídàájọ́ ṣe kí ni onídàájọ́ sọ̀rọ̀ ara ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀gá tọ́lá fẹ́ sọ orúkọ tó dáa kí làwọn àti èyí wa tó gbé fún wa. àti àkọ́kọ́ nínú àkíyèsí táwọn afá àdúgbò wá sí ní ìjókòó tó kọjá wọn kúrò kọjá lọ sọ̀rọ̀ àbùsàkíyèsí bẹ́ẹ̀ pé xaaliya xaaliya nígbà dáadáa شريعة على تعليمه أو كراهيته أو كراهيته أو أمره كمحبه أو كرامته أو كرامته أو الثاني أمر غيبي خاليا مما دلت مما دلت شريعة على تاريخ أمة الله الصوم أمة الله بصر كل ewu ṣẹ̀rí àtọ́ka sí ilé tàbí ìṣẹ̀rí àtọ́ka sí ilé wọlé o ẹ̀rọ sọ̀rọ̀. bákan náà àwọn ọ̀rọ̀ ń bẹ ṣẹ̀rí àti ìwọlé ẹ̀rọ sọ̀rọ̀. bákan náà wàkàrọ̀ àti yìí bẹ́ẹ̀ ṣẹ̀rí àwọn bàbá tó bẹ kàrọ hajj nínú ṣẹlẹ̀ ẹ̀rọ ìsọmọ ṣẹlẹ̀ àkọ ìkan bẹ ṣẹlẹ̀ àṣẹlẹ̀ wọ àwọn kan bẹ ṣẹlẹ̀ àṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwùfẹ ṣẹlẹ̀ àkóyèrè ayọ̀ káàkiri sọ̀rọ̀ eléyìí agbọ́dọ̀ ṣe wọlé sí i anábìwá Muhammad sallẹ́m anábì ní fáàsì inú àtìmá àpò anábì ní orúkọ dáadáa ẹṣù orúkọ ní orúkọ tó dáa ẹmú orúkọ rí orúkọ tó rẹwà ẹ̀sọ́ àwọn ọmọ yìí bí alábẹ́sọ orúkọ tó rẹwà orúkọ tó dáa gẹ́gẹ́ bí ìgbà àti ìṣẹ̀lẹ̀ tó wà fún ẹ̀yìn sallallahu alaihi wasallam àwọn ìfọ́nà sí ajá sí pé a máa ní alàtìmáwù alùpùpù àkọ́kọ́ lára orúkọ tó dáa a máa rí pé alàtìmáwù alùpùpù àwọn orúkọ tó wọ́n fẹ́ ká sọ ọ́ ọba. Àwọn ìfọ́ àti ní àwọn orúkọ yìí wà ní ọ̀rọ̀ àti gbogbo àti rẹ̀ wà lọ́ọ̀lù ha alẹ́sẹ̀ yìí. Wọ́n ti orúkọ yìí ó ń bẹ ìlànà ní pèlè ìpèlè. Tọ́ba ní ká sọ tó dáa. Àwọn ọ̀gá pẹ́ńtẹ̀ wọ́n ju àwọn kan àwọn tó bá sọ orúkọ àwọn aláàbò orúkọ ẹ̀ àwọn tó bá wá lédè yìí pé wọ́n sọ wọn tó ṣe kéde o orúkọ tó dáa. gẹ́gẹ́ bí àìsàn àti wà Muhammad sọ̀rọ̀ àtẹ̀tà tọ́ba ní ìsọmọ lórúkọ tó dáa ká nífẹ̀ẹ́ sí lọ tó sì lọ́la yìí lọ gbígbé ìsọmọ lórúkọ òun náà ní àtòkọ́ rí wọn àtọ̀kọ́ rẹ̀ òun lẹ́ni kí a sọ ọmọ ní àbùmọ́bí wà àbùmọ́bí ẹni bá sọ àbùmọ́ òun ló sọ ọmọ tó dáa yìí tàbí ẹni sọ àbùmọ́ náà onítọ̀ ọmọ sọ ọmọ tó dáa yìí torí àbùmọ́ yìí ni tábàbù yìí sọ yìí dáadáa òun náà ní orúkọ ọ̀kan tí ò yí nínú ẹ̀dá tọ́nà ọ̀padà kújọmọ ènìyàn kódà tó sọ́ra rẹ̀ lórúkọ yìí orúkọ yìí gangan ló bẹ lábẹ́ rẹ̀ lọ́dọ̀ bàtà sọ àtọ̀tà rẹ̀ tọ́wò háyé àwòkọ́dà ó fẹ́ tó tàbí òṣèré àbúkọ gbogbo ọmọ nìyàn pátá kódà bá sọ wa lórúkọ yìí bá sọ wa ní orúkọ yìí à ń jẹ lọ́dọ̀ ọ̀rọ̀ lóbi dá púpọ̀ òun lórúkọ tó dáa jù tá a lè sọ ọ́ kí lè ní wá fún gbogbo wa láti lórúkọ èyí sábàbà àlùkò náà ń ṣe nígbà tí ànábì ní ìgbà àríṣọlá wọ̀tẹ̀yà tí ọlọ́run bá láṣẹ kó sọ̀rọ̀ nígbà tó ń bẹ lọ́kùnkùn ògùn kó lè máa jẹ́ bá wọ́n hà fún ìyá rẹ̀ òfin ṣe sáàdìyà nígbà tó lọ́wọ́ tó pa alákòókò sọ̀rọ̀ kí lọ́wọ́ kọ́ sọ kọ́lẹ̀ àwọn òṣèlú dájú ṣètò ọ̀nà òfin ìní àbúrò Àtàrà ilé orúkọ ìsá gbẹ̀gbẹ̀ tí ìjàmà àmọ́ orúkọ tó gbẹ̀gbẹ̀ fún ara rẹ̀ ṣẹlẹ̀ pé ìta ìyà náà ló sọ ẹlẹ́kọ́ àmọ́kùnrin Maryam ọlọ́run ti pè náà sọ àríkẹ̀rí aláàtúnfẹ́ ní kùnrin Maryam aláàtúnfẹ́ sọ lórúkọ ló fún ní kúnyà ẹ̀ àti náà tábọ́ tó jẹ́ máa àgbà náà àmọ́kà tó fẹ́ dùn yàrá rẹ̀ ó rọ̀ ọlọ́run kọ́lá ló sọ pé ìní ìṣí ìlà ó sì fẹ́ lè àdìgbà sí. àbúgbà tó ní sáwọ́ sọ kí ló sọ ó ní ìní àbùkù ọ̀ ó ní ìtẹ̀lé ìwò ẹ̀wọ̀n ọlọ́run. àtàkì واجعلني نبيا واجعلني مبارك اينما كنت واوصاني بالصلاه والزكاه ما كنت حيا ما دمت ايا ما دمت ايا قل اني اقول الله ابن مالي ايوه لو أتابع الكتاب الله أبقى الله تقول لها أفت الهجرة وانحلت نبيا الله تشغلني على نفسه وانحلت نبيا كان أينما كنت الله تشغلني أني أنباركا الله تشغلني أنباركا ní gbogbo ìbáṣe ìbáṣepára. wá ọ̀sọ́ ìlú sọ̀rọ̀ ìlú ọ̀sàkà bákan náà ọlọ́run rẹ̀ ó ṣe ló fún mi kí n máa ṣe sọ̀rọ̀ kí n sì máa yan ọ̀sàkà. ما كنت حيا ní gbogbo ìgbà tí má tí bá ń ṣe lọ. a rí i pé orúkọ tí ń sá ìra rẹ̀ fún àwọn ẹ̀rọ sọ̀rọ̀ ayé ó lè ṣe ìjọba àtọ̀wọ́. ló já sí pé orúkọ tó dáa jù tí a bá fẹ́ tẹ̀lé àti ìrẹ́lẹ̀ wa fún wa tó lọ sẹ́lẹ̀ àti ìfipá àti ìmú àti ìmọ̀ àwọn sọ̀rọ̀ ayé orúkọ tó dáa. ẹ̀sán àwọn ayé orúkọ tó dáa. إذ وقد أكبر قريب الجمال عبد الله بكنا وعبد الرحمن وعبد الرحمن أدب يا أستاذ وعبد الرحمن صلى الله عليه وسلم في أدب أحب الأمان في إلا الله تعالى أطول وأطول àdébí tẹ̀ lóró sàn tí ọlọ́ọ̀bá àdébí tẹ̀ ní àkókò kan tí ọlọ́ọ̀bá ti fi fún lọ nínú àwọn ọlọ́ọ̀bá jẹ òun náà ti àbùrọ̀ àti jùlọ àbùrọ̀ lórí dájú pé ẹni bá sọ àbùrọ̀ ó gbà wájú nínú ìsọmọ rẹ̀ ló kọjú sí ìwọ̀n òkúta. e bá sọ ọ̀rọ̀ báyìí náà òun náà bá wájú nínú ìsọmọ ẹ̀ ní orúkọ méjì ní orúkọ tó ilé ti àkọ́kọ́ nínú ọ̀nà táàbà àtàbárí kílò àbáfẹ́ sọmọ wa orúkọ. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlàfínáwó àdìmáàbù àdìmáàbù rẹ̀ àlàfínáwó àdìmáàbù لأي اسم من أسماء الله الحسنى òun náà ló ń bọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìjọsìn àwọn orúkọ èyí tó ní ṣe pẹ̀lú lílo ìṣàfihàn ìjẹ́rú orúkọ tó ní ṣe pẹ̀lú ìṣàfihàn ìjẹ́rú nínú àwọn orúkọ ọlọ́ọ̀bà láti máa lọ láàárín sọ̀rọ̀kọ́lọ̀ orúkọ káwá lọ mú lábàlú kan yẹn káwá ṣe àfihàn ìjẹ́rú sí orúkọ olóhùn tó dáa ètò rẹ̀ àtúbọ̀kọ́lọ̀ bá ní àwọn orúkọ tó dáa tó rẹwà káwá má orúkọ yìí káwá ṣe àfihàn ìjẹ́rú káṣí káfí sí orúkọ yìí. ẹgbẹ́ mi orúkọ wọn ẹ mọ̀ sí ọlọ́pàá ló jẹ́ àlàáfíà káwá mú àbùkù káfí sí yìí síwájú ìjọba àpòlá àzíz gangan aláàbò ọba yìí abẹ́ẹ̀kọ́ káwá ní àpòlá ẹnu ọlọ́ọ̀gá yìí tàbí alìkẹ̀rí ọlọ́ọ̀gá aláàbò jẹ́ alìkẹ̀rí káwá fi ẹ́ káwá ní asọ́mọ̀ yìí ní abdulkari ẹrú ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ bí ọba aláfọ́ ni àdúrà ẹ̀rẹ́ yọ àdìmáàlì o àdìmúlìkọ̀ ọlọ́ba tó jẹ́ múlìkọ̀ ọba bí ọba alágbára káwá fẹ́ sọmọ lórúkọ káwá ní abdulmọ́lìkì abdulmọ́lìkì ẹrú ọlọ́run bá kéde ọba alágbára àwọn àjẹ́ ìgbìmọ̀ ẹ̀mí yìí báwa ti sọ abdullahi káàbọ̀ abdullahi á náà wá lórúkọ lóhùn tó rẹwà tó dáa jùlọ á máa fi àwòsí níwájú á bá lórúkọ láti lè á bá sọ̀rọ̀ àwọn. á lè wí láwọn àgbà kan báwọn ìbá sọ orúkọ ọmọ wọn a máa fi àbá ibi ọmọ ẹni o ìjọba ìtàbí o ẹbá owó ọdún ẹbí ọjọ́ tàbí ilẹ̀ yorùbá ọba tí wọn lọ́jọ́ mọ́tì ọba akọ àkókò mọ́tì ọba tí wọn lọ́jọ́ tìbì ọba akọ àkókò tìbì àmọ́ lọ́jọ́ wẹ́ẹ̀dì ọba akọ àkókò wẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi dé yàtọ̀ sáà kí ló fà á ìjẹ́ tí wọ́n ṣe ṣókùrú àbí kòkòrò tẹ nígbà tí wọ́n ṣe àníyàn lọ ṣe dà torí wọn fẹ́ jẹ́ káwọn ìyá kan mú orúkọ tí ò ní ní túmọ̀ àti sọ wọn. torí lápapọ̀ ìgbà tá à ń sọ yìí kéwù sí ìwọ̀nba ló wà. ìgbìyànjú àwọn bàbá ìwà ni wípé èyí tẹ́ẹ̀kọ̀ tí máa mú kọ èyí tí èyí tó padà tó kọ ọmọ tẹ́mà á ní kí ìtumà rẹ̀ lọ́dọ̀ máa fà á bá kọ wá jọ kọlọmọ láàmú mo wò tó kàkà lára àwọn ìyàrá sọ àwọn tó kéwù wà àmọ́ lára àwọn fúnra kéwù sí kéwù kéwù gẹ́gẹ́ bí bàtà ṣe lé òṣèlú yìí ọlọ́pàá sọ wọ́n lẹ́sùn lórí ọ̀sùnkú náà yìí wọn. àmọ́ ní ìsìn kẹ́sìkì sàkà tábọ̀yẹ́ sìkà lé lórí káàkó títún náà lórí wa Muhammad sọ́lá àtẹ́ta kí ìmáyà rẹ̀ ti sà àbùkátà sí ọ̀rọ̀ ẹ̀wọ̀n torí pé tẹ́lifá wò àwọn pọ̀ ní àdá wa wọ́n fún wa mọ́tò kan ìjọ mọ́tò ẹ̀rọ tó bá wùdọ̀ mọ́tò gbogbo ọba bẹ sọ ọmọ rẹ tí o bá orúkọ tó rẹ kó sọ ọmọ tí o bá wùdọ̀ mọ́tò ìjọba ètò ìṣèṣe ni ló ti fi ọmọ tó máa wù pé a ah, kí n kà wá sí láì. ọjọ́ tó wọ́n fún wa mọ́tò kan ìjọba kò sí bí ẹ̀ fẹ́ gbé ìjọba kalẹ̀ tí ò bá fi ṣe àgbékalẹ̀ kí ọlọ́run ẹ̀ sì padà rí àdéhùn kan ní ibẹ̀ kódà ní ìka ẹ̀dá ní pẹ̀lẹ́ nígbà tó ṣe kọ́síṣọ́ nàìjíríà tí wọ́n bá wọn ṣe lórí nípa ẹ̀kọ́ ló dáa ní abẹ́ ẹ̀kọ́ ìjọ àwọn yìí ti gbọ́ kí wọ́n gba ìṣọ́ṣọ́ wọ́n ti gbé kò ṣe kí ìjọba kò dáa àwọn kan tí wọ́n ṣe lórí ìgbà àwọn tí wọ́n ṣe lórí àwọn tó wà ní owó dáa ní wọ́n sọ̀dà torí wò rí tó burú mẹ́gbà tó ti gbà ẹ̀. ìtọ́nà bá gbé kalẹ̀ nìkan lẹ̀ nírí àlẹ́ ìgbẹ́. àmọ́ gbogbo ìtọ́mọ̀ tí a bá gbé kalẹ̀ fún ara ẹ̀wọ̀n yìí ní lẹ́jọ́ náà àléébù. sábà ń ṣe lọ́wọ́ wọ́n lè má rí àléébù bẹ́ẹ̀ wo tó bá padà tó àlẹ́mù tó wà bẹ́ ọ̀pọ̀ àbábẹ́kà torí pé ti máa tọ́lọ́dọ̀ mọ́jì tó sì wù lè sọ àìṣà ní ọ̀wà mo wá wo ọ̀pọ̀ tó sọ mọ́jì kò sí àìṣà bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé yóò kàfẹ́ ajé ayọ́tún bàbá àwọn olóòtú ọdún mẹ́tẹ́ kí ni tí ìfẹ́ sọ ọdún tó ti wá nínú sọ́mọ́jì kò sí kí ni ìfẹ́ àdéhùn tó wà bẹ́ẹ̀ náà àmọ́ orúkọ tó bá wù wá ó láti ní sẹ́wà ńláṣù táàbù káàbà káàbà máa wá wù ká sọ́dọ̀ mọ́ndé láti ẹ̀ sórúkọ ẹ̀ láti ọmọ ní àbùkátà bá a ti bùkátà fún mi lọ́fẹ́ lọ́wọ́ òní lága mi ti sálámà ẹ̀ sálámà kan bá a ti bùkátà tó máa bẹ́ẹ̀ ní àbùkátà tó ní orúkọ yẹn náà. Àwọn àwọn orúkọ ọlọ́run àwọn àti àbòsí wọ́n ti bákan náà nínú orúkọ náà ló máa ń sọ náà òun náà àtìmáwò àti ìyá ìwà ìwàpọ̀ lóṣù kábàáwò ọlọ́run kábàáwò àbúrò àti àtọ̀rọ̀ àti àbúrò tó bá wù wá káwá ní orúkọ tó lọ sọ̀rọ̀ àyà àti àbúrò tí ẹ kọ̀ bá wù wá wọ́n ní àlùwá ìlú kọ àwọn àti ọlọ́run àtàwọn òṣìṣẹ́ ọlọ́run ìdá kò sí láìpẹ́ kí mùsùlùmí bí ma ó sọ ní ẹyin sáà kò sí láìpẹ́ kí mùsùlùmí bí ma ó sọ ní musa torí bẹ́ẹ̀ àwọn sorúkọ àwọn àlẹ́bí ọlọ́run àwọn sorúkọ wọn fi ọwọ́ wa ó túmọ̀ sí pé mo fi à ń kọ́ ilé abẹ́rẹ́ ẹ̀kú ìdíje bí ìjọba mo fi sọ̀rọ̀ ẹ̀kú sí ọlọ́run torí wípé àwọn àdábí ọlọ́ọ̀bà èèyàn ní wọ́n àbá ara ní ìwà làwọn náà ṣe kíni làwọn náà jẹ israel àdìsorúkọ wọn kábísọ̀mọ́ àwọn ẹwà ẹ̀sán máa ń sọ àwọn àdábí ọlọ́ọ̀bà àti máa káàtà fún kíni ìtumọ̀ rẹ̀ ẹ̀dá ti lọ́tọ̀ ẹ̀dá dẹ́kun àti máa bùkátà fún kíni kíni kan náà kí ní túnmọ̀ orúkọ ẹgbẹ́ yẹn ní àfẹ́sọ̀ sábàbí ọlọ́ọ̀bá ní sójú orúkọ ẹ̀ ó jẹ́ àmọ̀lùkọ́ àtọ̀mọ̀ wa tí ká orúkọ ẹ̀ lórí àwọn orúkọ ní ìwà àfẹ́sọ̀ wa àmà bùkátà kí ní túnmọ̀ orúkọ yẹn láti sọ wa àpàkàtà tí lè ìdábàá tó náà tó tó ṣìdìrí àwọn ọmọ síbẹ̀ àbáwọn abẹ́ ṣìdìrí ẹni má ṣe ṣe ló ti ẹ̀sìn tó máa di ẹ̀ mo ní ìtura ẹni tó ẹni tí máa fọyọ̀ lẹ́kọ̀ọ́ pọ̀ mo ní túmọ̀ sí ìdìrí àbẹ̀ ìfẹ́ láti máa kọ́ ẹ̀kọ́ gbogbo wa ìfẹ́ láti máa kọ́ ẹ̀kọ́ gbogbo wa láti máa kọ́ ọ̀kan gbogbo wa ẹ̀mọ̀ tó sọ ọ́ lẹ́yìn yẹn náà ní ìmọ̀ àwọn ẹ̀kọ́ ó wá ń bẹ máa kó pẹ̀lú sí òfin èyí tí ò bá ti ní túmọ̀ alùpùpù máa wá ní wọ́n gbàgbọ́dá sí pé àdẹ́bí ọlọ́run ṣe kéde ọmọ àdẹ́bí ọlọ́run jẹ kébé ìtumọ̀ àyè ìlú kí ni ìtumọ̀ àyè àtúmọ̀ àyè inú àṣìṣe àti ìtumọ̀ àyè àtúmọ̀ àyè àmọ́ mọ́tà àti ìtumọ̀ àyè àwọn àbọ̀ àti máa tẹ̀ ní musa náà lè di abẹ́ àwọn àbúrò bá ní ìtumọ̀ àbùkátà ní tìlù tìmọ̀ àlọ́ ní wọ́n kàn já pé ànábì ọlọ́run ṣe kí ànábì ọlọ́run ti jẹ́ tó bá já pé ní ìtumọ̀ yìí ò dá ọlọ́run ṣe kí ọlọ́run ti gbé padà wọ́n tẹ̀lé ní báyìí wọ́n ní bákan náà á mọ̀ wọn wá ní orúkọ àwọn òṣìṣẹ́ orúkọ àwọn òṣìṣẹ́ ọlọ́run èyí ń dà ó bẹ nù ìbámu sùn lọ. wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ náà ìgbélé ìyá ẹ̀rí lórí kábọ́tò sọmọ lórúkọ láwọn ọmọ tó dáa owó náà ní kámọ́mọ́ wa ní àtúnáwó sọ̀rọ̀ bí nílẹ̀ tó sì bí iná wàhálà àtúnṣe àsọ̀hábà wàhálà àtúnṣe àsọ̀hábà. Apa àwọn ọmọ ti láàyè wọ́n ní ọlọ́dẹ sọ̀rọ̀ wa ló kọ́ gbèdéke rẹ̀ wọ́n lè fi káwọ́ fún àwọn ìdílé kàmú sọ̀rọ̀ wa. àbá àwọn ọmọ pé orang. eré wo fọwọ́ àtúnṣe wo ẹni eré lọ́dọ̀ àwọn àmọ̀ṣùnmí wo àwọn olórí wọn èyí على الصحابة إذا كنت أبدو إسماعيل إذا الصحابة أولا يريدين كني لواجهه àwọn agbárí tí àkéèdè kan bẹ nílẹ̀ ìgbà míì máa ń bẹ tá a sọ̀rọ̀ àlùkò ẹni rí tá a máa gbé yá pé olúwa àti ẹni lọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀dọ́ ìjọba nígbà tó ń tẹ̀lé ààbò wà ló tọ ẹ̀mí àbá àti àkókò àtẹ́wé lọ́nà ṣíṣe ní ìwọ̀n aṣọ irú máa ń bì fún àpẹẹrẹ ẹlòmíì ló bí a pé lùtùmáì ànábì ọ̀lọ́ àdáyé kò wá lùtùmáì ẹ̀mí sọ́ọ̀rẹ́ ṣùgbọ́n tó bá fọ olùkọ́ ní ìsìn kó bá wùyá pé orúkọ adájọ́ lọ́wọ́ ṣe rí òun ló sọ. kìkà ti kọ́ lọ́wọ́ bá ti kí ládàrúkọ ẹ̀ náà kọ̀ á ọlọ́run ti pín ti sóra fún ní kí náà kọ̀ á kiri ó lọ sí wá fún sóra fún náà kọ̀ á kiri kí ó kọjá ní ọmọ ẹ̀jẹ̀ rí. bákan náà wù Máríyà àlẹ́ àṣàdá àti ìyá ńlá wa á fíà àlẹ́ àṣàdá àwọn wọ̀nyí náà ẹni eré ni wọ́n sáárọ̀ ẹni eré ni ájá ẹni eré ni torí pé a tún ní àwọn lónìí tó ń ti sẹ́ra lọ́sí pé káàkiri pé àyà ìsà ìsàkọ̀sọ̀lá nàìjíríà lòun bí àyíká ọlọ́sìn aláwọ̀ àkàrẹ́ ọlọ́sìn alábàjá. Màmá àgbàjá ní kọ́mùnìkà ńlá ìjáàdá lórí ilé ilé. Ọlọ́ni àwọn aṣíwájú àti wà Mùhàmmad. Àwọn aṣíwájú àti wà Mùhàmmad fún Nàìjíríà. Bí kì bá ṣe àwọn dání, àwọn ọkùnrin. Àwọn làásùn àwọn làásùn wà nìyí. ọmọ wa sọ yí pé òun fáwọn obìnrin òun fún ìyá mọ́níyà òun fún níwà ìlú àbí òun fún ìyá ìyàwó alámọ́níyà òun fún níwà ìlú àbí ìyá wa ìyá mọ́sá òun ṣe kékeré òun fún níwà ìlú wà ìlú yẹn òun ṣe wà ìlú tọ́lọ̀ mọ́ máma láìka sí ìyá ìlẹ̀hàbù wà ìlú ìlẹ̀hàbù ni wípé kọ́lẹ̀jì kẹ́mi kankan wà sí àbá ìgbé bọ́lá ṣe wá bá ti ṣe báyìí ó ti rí ọ̀nà àbáyọ ìtọ́wọ́ fún wa. ẹ wá rí eléyìí nílẹ̀ nígbà wo mẹ náà bá sọ àwọn ẹni rí òfin sorúkọ ọ̀nà a lọ. ẹ wá rí sorúkọ àwọn ẹni ló já sí pé àwa mùsùlùmí àbùkátà sí kára sọ́kọ̀ àwọn sàhábà torí pé wọ́n lábá sọ́kọ̀ àwọn sàhábà àkọ́kọ́ ní pé a máa tají àwọn ìdáhùn èyí tí ó ṣe kí tó ti sáfẹ́rẹ́ láti wá táà sọ́kọ̀ ọmọ bá àwọn ìkòkò ní mọ̀ àti wọn kó lóyún wọ́n bàtà gbé wọn. àwọn ọmọ náà bí ta sọ́lẹ̀ bàárà àti ọmọ asọ́lẹ̀ ọmọ àti ọmọ asọ́lẹ̀ mùsẹ́ifà àti ọmọ asọ́lẹ̀ usman àti ọmọ asọ́lẹ̀ abdulrahman asọ́lẹ̀ hannes àti àti táà lọ wá ìtàn ọmọ yẹn ṣe kéyìn táà lọ wá tọ̀gbọ́ ẹni bẹ́ẹ̀ kan àwọn sábà tàbí. ilé ìṣe pàtàkì fún wa àbùsùnkà ọ̀sùnhàmà bákan náà àbùsùnkà ọ̀dàdé àwọn tó ní àwọn sábà ní ojú ẹni rí làwọn náà àbùsùnkà ọ̀dàdé bákan náà a máa sorúkọ àwọn tó já sí wípé àwọn ibi wọn táàbì táàbì ni wọn tó fi wá wá sílẹ̀ àwọn àwọn àwọn ẹni rí táwọn àti àṣà láti kó ká wà yìí táwọn náà dájú àti tí wọ́n ti lọ tí wọ́n kú sórí dáadáa àlèkára bẹ́ẹ̀ ṣe kiri ká sọ̀rọ̀ ọmọ ya wà ká wọ́n sọ wọn ní jáfà nígbà tí wọ́n gbọ́ pé jáfà kí ló fà ní ìsorúkọ ọmọ ẹ̀ èmi fọkàn sí pé jáfà òwò sọ̀hábà ni wọ́n rí tọ́tùrí ẹ̀ sọ ọ̀gá bàbá ọlọ́run wá sọ pé pé àwọn sọ ọmọ yìí ní jáfà nítorí ṣéèrè kan ní ilẹ̀ káàkiri jẹ́ ṣéèrè tọ́ba tó sọ nínú àwọn àbáàgbà tí wọ́n ṣe fi nínú tó súnà lẹ́nu wa mọ́ àkàtì tìlúwà tẹ́lẹ̀ kọ́lọ̀ tó mọ́ kó lórí rẹ̀ àfa ìjà láti kàn lẹ́yìn. ó já sí ilé orúkọ àwọn ẹni rẹ̀ ẹ má ṣe ní ẹ má sọ wọn. àdébùwà Muhammad sàlẹ̀ àfọ àdìsí àfáwà àfáwà mọ̀kírọ̀ ìlú kàrọ̀. من شعبة شعبة أنت تتكلم أنهم كانوا يستمتعون بأبناء بأبناء أنبياء بأبناء أنبيائهم بأنبيائهم والصالحين من قبلهم رضوان محمد صلى الله عليه وسلم الذي يشهد أيها èyí mà sọ àwọn ọmọ yín ní àwọn orúkọ àwọn àtẹ́kì àbí àwọn kí àwọn ìwé tí wọ́n kí ni wọ́n fi wájú wá sí i. ló ń já sí pé anábìsíwájú kásà wọn máa wá ló kọ́ kí àwọn anábìsí. àbúkọ àwọn ẹ̀yìn tí wọ́n ti wá sí ìwájú wa. eléyìí ó jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí a máa ń gbà sọ orúkọ orúkọ tó dáa. Agbóhùn ọ̀gá sí àgbòrò àrùn èyí tí a sọ yìí ọlọ́pàá ti bá ti láti àgbẹ̀ ìkọ̀tọ̀. Agbóhùn ọ̀gá sí àgbòrò àrùn èyí tí a sọ yìí ọlọ́pàá ti bá ti láti àgbẹ̀ ìkọ̀tọ̀.